لقوم تستجيب آية أو بالحديث المستقيم المستقيم لو تبصر الإخوان في حلقاتنا من عمل فيه وحموه من كيد الخدي في المعتدي ندعو إلى التوحيد طول حياتنا من عمل بكله من في الخفاء والمشهد ونحارب الشرك الخبيث وأهله حربا ضروسا باللسان وباليد وكذلك البدع الخبيثة كلها Na na baa, nakpọahịha abụghị ọli otunawaakpa adahama aụrụtụdụịmatakpụ anụrụ na-nwata na ga anana. جئنا برأي للعقيدة مفسدين لم تلمزونا يا خفافي شدا بتفرط وتسرع وتشدد ونحارب تقليدكم زماننا مع حبنا للعالم المتجرد الدين قال قال رسوله الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشدين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 وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل وسلم اللهم صل على سيدنا محمد كما تقول orí tó ga jù tọ́lọ́wọ́n bá ṣe fún ìrìn àjò èyí òun náà ní pé ọlọ́wọ́n bá ṣe wọ́n ní mùsùlùmí ẹ̀yí jẹ́ mùsùlùmí náà ọlọ́mọdé tí ó ṣẹlẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wa àbẹ̀lọ́wọ́n kọ́rọ̀ kò bá wà ẹni tí yára jẹ́ mùsùlùmí kọ́rọ̀ kò ṣe wá ní ẹni àbìjáná pẹ̀lú sábàbí islam adúpẹ́ lórí ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọ bá ṣe sí àdúgbò wa àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́mọ bá ṣe sí àdúgbò wa gbogbo àwọn àmì tí ó sí ọ̀kàbámẹ́ ọ̀rọ̀kọ̀bá ọ̀kàbá ìsílẹ̀. Àdúgbẹ́ pé ọlọ́run bá fún wa ní ọ̀nà àfíà. Ọlọ́run fún sàrìkọ́ àlàáfíà rẹ̀ ọ̀kan. Àwọn tí ó sí náà àlàáfíà ọ̀rọ̀kọ̀bá fún wa ní àlàáfíà. Àwọn ẹlẹ́dẹ̀ kan wọ́n ni àwọn ọ̀pá wà sọ wípé àwọn ni wọ́n jẹ́ àwọn tó jẹ́ òun àkọ́kọ́ nínú gbogbo àwọn orin àwọn yòókù wá ń tẹ̀lé wọn lẹ́yìn àwọn orin náà tàbí mọ́tò fẹ́rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àsìkò gbogbo àwọn orin tó kù kò tó dé tí ó wúlò nínú kankan àwọn orin tá a tún béèrè náà kọ́nà kò ní wà lọ́wọ́ gbogbo àwọn orin wọ́n ní tó bá ti sọ̀rọ̀ gbogbo àti àmà wọ́n béèrè lọ́wọ́ yìí náà. فتفتعلوما يومئذ عن النعيم إذا بدا كلامه هو أعوذ رجل جلال عثمان من كنت في أحسن Sabelọ́n fún ìbára wa sọ̀rọ̀ àsìkò yìí, ọ̀rọ̀ kò sọ́jọ́ ọ̀nà ibi tí máa bá ọ sọ. Àwọn náà fi á máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ máa ní àgbòyè ọ̀nà àtẹ̀lé àti ní kọ́lọ́mù tí ọ̀rọ̀ náà kò jọ sí wá ní àǹfààní gbogbo orin tí ń bẹ ibi iṣẹ́ tá à ń ṣe ọlọ́dún jẹ́ ti ẹ̀rí kọ̀ọ̀kan láàárọ̀ ọ̀la kó wọlé nílò àbíyá nílò àbíyá. ẹ̀sìn ìwà àti tàná ó wáyé ní sọ́ọ̀tù òòrùn Quran 11 ayah 92. Ọlọ́run bá ti ọlá rẹ̀ ìbò nígbà tí ó fún àdésọ́lá tó sọ́lá nígbà tó fún àwọn ìyá rẹ̀ lẹ́sì nípa àwọn àìdá àti gbogbo òkú tí ó lè kàn ọ wá mú nǹkan nínú ẹ̀ ọ wá fi fún wọn nínú èsì ọ̀rọ̀ ìyàtọ̀ òkú àráfí àhájú àríkò ó ní ẹ̀yin fámìlì ẹ̀yin èèyàn mi ṣé ẹ̀yin èèyàn mi ṣé fámìlì mi ẹ̀yin èèyàn mi àráfí ṣé fámìlì mi àhájú àríkò mìíràn lọ ṣé fámìlì mi òun ló wá jẹ́ nǹkan òun lè wá bàbàrà òun lè kà sí nítorí pé ọlọ́run ló yẹ kí ẹ kà sí ọlọ́run onye tó bàbàrà. fámìlì ìgbọ́dọ̀jẹ́ wípé oyè wúlò láyé ama tọ́ba ti jọ́ gbígbé àti àmà tí ọ̀rọ̀ àti tẹ́sí bẹ́ẹ̀ òun wọ́n ẹ wá aṣọ ọlọ́run ọba di ẹni tẹ́ ẹ gbé sẹ́yìn ẹ wá jù sẹ́yìn tàyáyá ẹ̀ka ọ̀rọ̀ ọlọ́run ọba sí ẹ̀ka ọlọ́run ọba sí nítorí lè sọ náà òun náà lè wá jẹ ẹni tó kà sí ìnáwó bí mímọ táwọn máa tó wọn náà gbogbo jẹ́ ń ṣe ìpátá yẹn yá ọlọ́run máa gbogbo rẹ̀ láì nìkan gbogbo iṣẹ́ yìí tẹ̀sí kò sí ìtọ́nà ọba ọ̀rọ̀ gbọ́dọ̀ ọba ọ̀rọ̀ kiri káàrí máa ń pè é mọ̀ fífẹ́ láì tó ẹ̀yọ̀ fún. ó wá ní wọ̀nyà káwọ́mì ìwádìí aláàmàkà èèyàn mi bàtẹ́ ẹ̀sìn gbá ẹ̀sìn takú pé ẹ̀gbà ẹ̀ máa ṣe ní ẹni tó bá rọ̀ jùlọ ilé ààrẹ èmi náà máa ṣe ìtọ́lọ̀ bàbá sọ̀rọ̀ mi lọ́rùn gbọ́n tó bàtà ọ̀la ẹ̀mọ̀ ẹ̀bọ̀ wà máa màrìn àti àgbàlagbò yóò ẹni tí ìyà tí ó dojú tì tí ó jọ wá bá ìyà tí ó dojú tì láàrin jẹ́ ẹni tí ó kù sómi kú fún ẹ̀bọ̀ wà máa wọ́n máa lò wọ́n ara ẹ̀ ń bọ̀ wá máa ẹni tí ó máa jẹ́ òkú ìwájú ọlọ́run náà pàdùsẹ́sìbò ẹ máa retí ìyà látọ̀dọ̀ ọlọ́run èmi náà èmi máa àfòmù ọ̀sọ̀tì èmi náà máa bá yẹn retí ẹ̀ wọ́lá náà jẹ́ àkàmùrù nígbà tí ètò pé a fẹ́ pa àwọn ìran ṣòwéré nígbà tó dé nàìjíríà ṣòfàìdà àwa aláṣọ àmìlò wálẹ̀ nínú àmàna ọmọta àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú ṣòfàìdà lẹ́rọ abákí mẹ́ta àánú àtàkà àwọn lọ́nà àwọn náà nípa ìgbìyànjú àti mùsùlùmí àpàwọn pọ̀ àjọpọ̀ àwọn rẹ̀ wọ́n lè bẹ̀rẹ̀ ara ẹ̀kẹ́fì ẹ̀gbọ́n búrúdá lè má dìyà ìjẹ́ ọlọ́wọ́ bá ti dìnà kárí ayé fún àwọn tí wọ́n jẹ́ mọ́díyàwó kama bàgìdà tó sàmúwò nìyàrá àti ìgbà. Bismillahirrahmanirrahim. ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد يقدم قومه يوم محمد فأورده النار وبئس الرفق المورود وأتبعوا في هذه لعنة ويوم القيامة أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من من شيء من شيء لم جاء أمر ربك وما زادوا غير تسبيح ọlọ́run bá ń tẹ́lọ ìjọ ó fẹ́ dáwọn nínú sọ́wọ́ tó kùnmọ́ tàbí ìgbọ́ àwọn àrẹ́bẹ́ ọlọ́run bá yìí tó ń sàrẹ̀ fún àbọ̀ ó ní mẹ́tọ́ tó ní sàrẹ̀ fún wa nípa àwọn táwọn ẹgbàwò yóò sàrẹ̀

ولقد أرسلنا موسى بآياتنا وسلطان Ọlọ́run kò sí èlébi níbẹ̀ àwàrà ara mú sá àwàrà ara mú jẹ́ ọlọ́run sí ìbátò ìsára. Ìmúsáwò ìbí ọlọ́run ọ̀la. olórí Àwọn àmì wá ní ní wọ́n gan yóò sí èmi jí pẹ̀. gan. wípé ọlọ́ọ̀bá ààyà àti àwọn àmì bẹ̀rẹ̀ ní pé àwọn àwọn àmì àfẹnusá àwọn ìmẹ́fẹ́ ní gbogbo wọn òun náà lọ jẹ́ gbajúmọ̀ ó kílẹ̀ ọ̀sọ̀ káwọn yòókù ló kílẹ̀ o òfin tí ó kílẹ̀ gbogbo àmì ọlọ́wọ̀n ọ̀la ọlọ́ni afú tó jẹ́ ilé àwọn àmì ọlọ́wọ̀n ọ̀la ó ti fi wọ́n yá àmì náà tó bá ń sọ̀rọ̀ nípa àmì mọ́sá ìdíkọ́ àríkọ́lọ́wọ̀n ọba sọ́tọ̀ àrọ́m ayé àwa ọlọ́dà tààfin tẹ̀lé ọlọ́wọ̀n bá dárúkọ àwọn àmì ilé ibi àwọn àmì ìṣọ́lọ́wọ̀n bá fún mọ́sá ọlọ́ni fáà sáfúná àrẹ́lẹ́ ọlọ́ni aránṣẹ́ lé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn tí wọ́n ọlọ́wọ̀n bá rán mọ́sá sí ìrẹ̀ àwọn àtàwọn èèyàn tó wà lábẹ́ tọ́lọ́wọ́ bá musa tọ́lọ́ ní ara omi ó bá gbogbo nǹkan jẹ́ sọ̀rọ̀ nítorí pé omi sí wọn omi tó bá gbogbo wọn tí wọ́n dá ọlọ́wọ́ wọn. bàbá àwọn kàkà tí ó gba ohun ọmọ jẹ́ ọ̀nà ọ̀bá sọ́rọ̀ sí wọn. Àwọn àpòpò ọmọ tí máa ń jẹ́ fún márùn tí ó máa jẹ́ pé yọ́ máa jẹ̀yàn lórí, yọ́ máa jẹ̀yàn lára, yọ́ máa jẹ gbogbo nǹkan ọlọ́tọ̀ àti wọn. Ọlọ́run ọba oníkọjẹ́ pé ló bá ti jẹun báyìí, ọ̀pọ̀lọ́ tó sì máa jáde sí wọn àjẹ́.

wọ́n lọ bá Musa Musa àgbà fún ọ Musa bá wọn ṣàdúrà lọ́nà wọ́n tún ní àgbà fún ọ àkànlọ́gbà àṣàdúrà lásán ní èdè òtún wa wọ́n tún ní àgbà fún àárín ìyọ̀tún wa sọ̀rọ̀ ó tẹ̀lé àwọn ọmọ mi látara bẹ́ẹ̀ àwọn eléyìí ọlọ́wọ́ bá mẹ́ṣà àwọn àpáàrẹ ọmọ àti eléyìí bára àrùn kò sí ìrìnjì bẹ́ẹ̀ ọwọ́ náà àwọn àmì mẹ́sàn-án lọ́wọ́ bá òkú àwọn àmì yìí kù bó ṣàṣàdúrà ikọ̀ ọlọ́run ọba owó ìlú tí àwọn èèyàn pàtó sí parí àmì náà ló tó ṣàdúrà àmì náà ló náà ní ti ṣe ara kò lóore tó mọ́jọ wọn lè gbà tó wọ́n máa lè gbà ọ̀kọ́ wọn wá sọ̀rọ̀ sí ibi alákòóló bí wọ́n ti ṣe àwọn àwọn àwọn ẹ̀rù tó bá wọn mọ́jọ lè gbà Tọ́lá ti kọ́ fún àwọn olè. Bàdọ́ Mùsá bàbá jẹ́ àwọn ẹgbẹ́ wa, àwọn ọba ìbẹ̀ lọ́rùn. Ọ̀rọ̀ ọwọ́ máa mú kúrò ẹ̀sùn ẹ̀fà Tọ́lọ́kàrà àbẹ́ òlọ́rùn-ún àdúrà ìjọba iná ara àmì. Odù tí wọ́n kó sí, tí wọ́n fi lé kéde ohun tó ń àwọn àmì lẹ́yìn báwọn nìkan ti ṣáájú nígbà tó wà bá ṣẹlẹ̀ àwọn ọlọ́run bá fún lọ́pàá mọ̀lá bá fi àwọn ọlọ́run bá fún lọ́pàá àwọn àmì ẹni ṣáájú rẹ̀ ọlọ́run bá fún wípé tó bá ti mú ọwọ́ ó máa so ọwọ́ yẹn tó bá ti ìgbàgbé tó so yóò máa jẹ́ pé ìmọ́lẹ̀ wọn máa jáde bẹ́ẹ̀ ọlọ́run lè dẹ́rù bá so àti ọ̀pá ogun ọ̀nà ilé ọ̀pá yẹn ètò kẹlẹ̀ sí tó kẹlẹ̀ sí tó àwọn òṣèré pé ọwọ́ gbogbo agbára yánná ti dé nínú òmìnira rí sọdá wa tún mú àlẹ́ àṣọ àfihàn ìyájú ẹ̀dá wa tó ti kó àwọn èèyàn a máa rí pé àfihàn nìkan fún yọ àfihàn nìkan ìbejì tó sì ní ilẹ̀ sọ ọlọ́pàá fún ní àwọn àmì sọ àwọn àmì yìí náà sọ èyí kan ìgbìtọ́lọ́ ọba gbé ní lọ́wọ́ yẹn náà ara kí ni ọ ara ọ̀gbìn tó kí kò sí ìgbèjì ẹ̀bẹ̀ tó dọ̀tara bẹ́ẹ̀ wọn ń sàlàyé fún wa ó dà mí ní tó bẹ́ẹ̀ ọ̀dà ni pé àwọn bàrí sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n tẹ̀lé nígbà tí ìlà áwùn tó ti pa àwọn ọ̀dà bá ń sàwọn àmì tó wà ní fọ́ọ̀kì rẹ̀ áwùn àti pásítọ̀ àmìyájú pé ìrànù parẹ́ ara àmì náà ní omi yẹn náà ṣọ́nà tó pàtàkì ara ilé àmì ni. ọ̀gá tó dáhùn gẹ́gẹ́ nínú ara àmì ọlọ́ọ̀ni ẹgbẹ́ wọn ò ní oúnjẹ jẹ wọn ò lè rí nǹkan ló gbà nípa wọn bá ṣe náà kù yóò ṣe lè nílẹ̀. sọ́nà bá pa ṣọ̀kan ọlọ́wọ́ bá pa sí tí ó sí èdè jíjẹ eléyìí ọ̀fọ̀ ọ̀fojú wọ́n pé òdodo òun náà ni nǹkan tó jẹ́ pé wọ́n dá ṣòwò wa pàṣòlùtọ́ ní ọlọ́ọ̀bá fún ní nǹkan tó jẹ́ káàkiri borí náà إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد نعم ẹgbẹ́ àbíṣọ àwọn fàwáyé látara ẹ̀rí gbogbo ọ̀rọ̀ tí àwọn àgbẹ́gbẹ́ ọlọ́run bàbá ń sọ fún àwọn èèyàn wọn náà kú ti àfọwọ́ àṣà ẹgbẹ́ inú kọjá ń tẹ̀sí bèrè lù náà lọ àṣà fún wa àkọjá ń tẹ́ ọlọ́wọ́ fún pẹ̀lú ìwà àṣà pẹ̀lú àrùn ọlọ́wọ́ fi ìmọ̀ àtọ́jọ́ rẹ̀ mọ̀ wọ́n. Gbogbo ọgbà òun náà ni dá ìmọ̀ yẹ fún ó dájú olùsùlù wá nílà. Gbogbo ọgbà ni evidence dáwọn. Ọlọ́wọ́ ọba àti ọba ó ní ìbòlà wa rán Musa sí. Ara Musa ìlàáfìrẹ̀ àwòrán. Ààrẹ sí fìrẹ̀ àwòrán. Torí ìgbégi lọ́wọ́ àbánikárúkọ fìrẹ̀ àwòrán. Fìrẹ̀ àwòrán ni. Tó mú bá fi lè gbà ọba yẹn. Ṣùgbọ́n ààrẹ sọ nísìnyí láàrin gbé àsìkò yìí ìmọ̀ ni nígbé lágbájá ni ọ máa jẹ́ olórí olùwà olórí tí wọ́n máa jẹ́ olórí fún gbogbo ìbẹ̀rẹ̀ gbogbo àgbẹ̀kan ní àṣọrọ́ọ̀fù nìkan omi fẹ́ àwọn èèyàn pàtàkì tí wọ́n wà pẹ̀lú ìfẹ́ áwọ̀n ni wọ́n sọ bó ti ẹ̀jẹ̀ pé kẹ́gbẹ́tù nọ́là ó wà fún gbogbo ìlọ jàmá tó wà nínú wọn òun ni wọ́n máa ń sọ ṣùgbọ́n agbẹ́gbẹ́ tí kan ló burú àwọn gbogbo jàmá òjẹ́bí múta ọlọ́wọ́ bá rẹ̀ fífi náà áwùn àti gbogbo àwọn tó wà pẹ̀lú nínú ọlọ́wọ́ bá rẹ̀ tí ó sì ní àti gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú bìrì áùn ọ̀rọ̀ bá ní àwọn ọ̀sán Ìtumọ̀ amúrù ìdìdì, èyí tí a lè sọ fún wọn ṣe amúrù bí o máa túmọ̀ sí àlèfíìlú wà nìkan wò. O máa túmọ̀ sí ọ̀rọ̀ àlèfíìlú wà nìkan iṣẹ́ àti kíni o àti ọ̀rọ̀ olórí àtúmọ̀ sí òtún. gbogbo tá a bá sọ láyé gbogbo tẹ́ tá a bá ṣe láyé ilé Ẹgbẹ́ alẹ́ amúrù ìjọba tó túnmọ̀ lọ́pọ̀ ni ìdáàbùmọ̀ túmọ̀ rẹ̀ òun náà ti bàtà bá rí kí ń ṣẹlẹ̀ níbẹ̀. tábẹ́ ìṣesí kò tó gbébi àjọpé kọ́ òun yà tó. àwọn tó bá pé amúlù ìgbé kọ́ òun yà tó ni. àjọpé kọ́ òun yà tó ni. àwọn ọgbà tó ní bá ṣe àtọ̀dá bá sọ wọ́n jẹ́ kí ni wọ́n dà padà sí Ibi náà, Fìlàwọ̀nù ní àwọn ọ̀ṣẹ́ ti ń ṣe, ni ó ti ń ṣe, ó dẹ̀ ní pé gbogbo ṣé títí máa ń ṣe gbogbo ọ̀rọ̀ pé kó lọ wọ ẹ̀rọ ní pé èyí tó bá ní nǹkan ṣe pẹ̀lú pé ká pe Musa ní pé onírọ́ ká má tẹ̀lé òfin Musa olówó sọmi ni pé tó lọ bá ń ta àwọn ìṣesí kan òfin ṣùgbọ́n amúnú ti fìdáwì tàbí ti fìdáwì áfúnẹ́rù náà ṣùgbọ́n ibi tó ní tààrí kùsì ibi ṣíná ibi rìtálà Musa oríṣiríṣi àwọn ìgbẹ̀rọ̀bá ti jẹ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ ìníṣà ọlọ́run bá ń sọ fún wa níbi amúlù yorùbá ayé ló pẹ́ wà tá a bá wú gbogbo tí fìlànà bá ti ń ṣe pé òun ni wọ́n ń ṣe onígbà máa jẹ lóde gíní ọ òun ni wọ́n ń ṣe. ọlọ́run wa ẹjọ́ máa ń sàlàyé fún wa ní bíbí sókè dábàá yìí iṣẹ́ àti ìgbìmọ̀ tí fìlànà ń ṣe òun ni wọ́n ń ṣe wọ́n ọ̀rọ̀ máa fẹ́ sára ẹjú wa ní pàṣẹ àwọn olù wà máa tó gẹ̀gẹ́ ní pé amúrò bẹ̀rẹ̀ àwọn gbogbo títí àmì ṣe nípa àrìsáàlá àmúṣá gbogbo ọ̀rọ̀ nípa àrìsáàlá

àwọn èèyàn rẹ̀ náà ọ̀gbìnjẹ́ ìpè etí fi àrùn sí nìkan ni wọ́n tẹ̀ wọ́n tẹ̀lé mọ̀ọ́sà. tó lọ́tọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó sàlàyé fún wa nínú àyà àdèjì sẹ́gun nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìsàlà mọ̀ọ́sà. nínú àyà yìí ọlọ́run bá ti ṣe kán bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn àbá pèrè àrùn ọ̀nà àbá ń dápẹ̀ orí títò fún ó ní ìlà fèrè àrùnà ó tó rí wà tábà ń amúrọ̀ fèrè àrùnà wà máa amúrọ̀ fèrè àrùnà tábà ń dápẹ̀ yẹn ní ẹ̀kan dọ̀míìrù ló kú dáàmà lò nílẹ̀ àgbà wa tábà ń dápẹ̀ wájú dọ̀míìrù ni òun tó kù tí àwọn ẹni tí ní ọ̀tá máa ń lò ẹgbẹ́ jẹ́ pé ìlàáfíà àwọn ọmọ ẹ̀wọ̀n máa láì ní ìgbà tábà kú wà máa amúrù mú bèrọ̀ sí ẹgbẹ́ jẹ́ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ bá dárúkọ rẹ̀ ó rí tọ́ba ilé gbà gbogbo àìkú ẹ̀ lẹ́gbẹ́ ní ọ̀rọ̀ iṣẹ́ ńlá ni bí ẹ̀ bá ti ní olórí iṣẹ́ ńlá ni tó lórí láti lè gbà ọ̀pọ̀lọpọ̀ ìdí ọgbà ọ̀pọ̀lọpọ̀ ìdí ọgbà àmọ́ ilé ẹgbẹ́ ọlọ́run bá ní fámìlì ọ̀sán náà ẹgbẹ́ ẹjọ́ bá jẹ́ olórí inú fámìlì wọn ni ó gbà lọ́wọ́ ti bàbá ẹ̀kọ́ fún fámìlì òkú náà wọ́n ti gbà. ilé làwọn sáà lù wà lọ́gbẹ́ ìgbà tó gba kò sẹ́ni ẹ̀ka ló kún náà kíni ọ̀rọ̀ àwọn ẹbí ẹ̀ wọ́n ti ṣe kíni ó wọ́n ti gbà wọ́n ti gbà wọ́n ti gbà wọ́n ti gbà sọlọ́ bá ní ká máa mọ̀ nípa fẹ̀rẹ̀ kan ó gẹ́gẹ́ bí àwọn àpá àti sọ̀rọ̀ ọlọ́run bá ń kíkà máa mọ̀ pé ìwà tó wù láti máa dárúkọ rẹ̀ láti máa dárúkọ rẹ̀ láti máa dárúkọ rẹ̀ يقدم قومه يوم القيامة فأوردهم النار. Àǹfààní wo la ṣe nínú àyà tí a kà fẹ́yìn? Àǹfààní tí a ṣe náà ni wípé ọlọ́run bá mọ́ ṣàfihàn àwọn gbogbo àwọn jẹ̀gbọ́n àwọn lẹ́yìn náà a rí wípé gbogbo àwọn tó wà lẹ́yìn ìfẹ́ àọ́nù òní wọn ń tọ́lò láti lè pe musa ní ọ́ ọlọ́pàá tàbí ti rẹ̀ ìwọ ni wọ́n fọ́lò tó ń léyìn ní ọ́ tàbí pé musa lórí ẹ̀rọ. náà a rí wípé gbogbo òṣè gbogbo ọ̀rọ̀ fìrẹ̀ àọ́nù gbogbo òṣè fìrẹ̀ àọ́nù kàkà ẹ̀yẹ tó ní nǹkan ṣe pẹ̀lú ìtara musa òṣèlú sí kankan lò irọ́ ní pa fáwọn èèyàn ṣètò pẹ̀lú àwọn olùpàrọ̀ gan lọ́nà ọba rẹ̀ sọ pé ọlọ́run tó láti rí rẹ̀ tó ọ̀pọ̀rọ̀ wọn ó pé àìrọ́lọ́run fún wọn sọ̀rọ̀ àìmọye nǹkan òun náà ni ó fi tó ìpàrọ̀ mọ́ mọ́ sọ. níwájú àwọn káwọn máa tẹ̀lé àwọn èèyàn kan wọn bá jẹ́ pé wọn bá sí lórí òdodo kọ́dà kí wọ́n jẹ́ ọ̀gá fún wa wọ́n pé àwọn náà ń kọ́ tó a bá tó lódodo àwọn ẹni pé àwọn tẹ̀lé àwọn èèyàn máa tẹ̀lé àwọn ọmọ tó jẹ́ ọ̀gá nínú tí wọ́n bẹ̀rẹ̀ nígbà ẹni ló ti nífẹ̀ẹ́ wọn jù ẹni míì nítorí pé ọ̀fẹ́ wọn òdodo ọ̀nà ọmọ ọlọ́run sọ fún wa ní àyà ti ṣe يقدم قومه يوم القيامة فأوردهم النار ẹ̀rí irú tó wá ṣẹlẹ̀ láyé ọlọ́ba wa ni pé irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ láyé kí ló ṣẹlẹ̀ láyé gbogbo àwọn jẹ̀mọ́ àbẹ̀rẹ̀ áwọ̀ wọ́n tó sẹ́yìn sí náà ẹ̀yẹ náà tó sì ni wọ́n fi tẹ̀lé ni wọ́n fi gba iṣẹ́ mú sáà ẹ̀wọ̀n bá wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ni jẹ́ kí dùnú òun ni ó wà níwájú kan ó mọ̀ òun ni ó wà wájú gbogbo àwọn èèyàn rẹ̀ báyìí òun ó wà wájú àwọn gbogbo àwọn èèyàn ó wà tẹ̀lé lẹ́yìn wọ́n bá wọn bẹ̀rẹ̀ kí àlámọ́rí lórí nìyẹn lọ báwọn bá wọn bẹ̀rẹ̀ lárí kì á mọ̀ nìyẹn ọlọ́run yẹ kí dùnú kàwọn. onye ni ó rí ìdí àwọn èèyàn rẹ̀ níjọ́ gbé ìdí àmìkì yáà náà olówó àwọn jù wọn. Sọ̀rọ̀ bá wọ́n mú fi ìbí máa yíwá, olùmọ̀gbẹ̀ yẹ́ kúrú gọ́ọ̀mà fún yá ó Gbogbo yóò wà ní àwọn àjùlọ fún àbẹ́ àtọmọ pé máa jí a máa jú máa jí ní o mò lọ́ọ́ Nítorí wípé kí ní ìkò sí èmèjì bẹ́ẹ̀ ọmọ àṣẹbí ni ó máa ṣẹlẹ̀. Ẹ̀kọ́ náà kọ́ máa wà mú gbogbo àpá ọ̀rọ̀ náà. Yóò wà mú gbogbo yóò kó

tó má yẹ ti dùn náà báyìí yọ máa ti gbogbo àwọn náà. Gbogbo òun wọ́n tẹ̀lé. Ọlọ́run torí pé wọ́n tẹ̀lé. Ọwọ́ ajẹ́ wípé bàbá òsìmọ̀ ni tí wọ́n fi má kankan. Ó gẹ́gẹ́ ni ó tóbi gẹ́gẹ́ ni ó ní mímọ̀ tó. Àwọn fi gbà ayọ́dẹ̀ tó máa tẹ̀lé wọn àwọn tẹ̀lé náà máa wá òdòdó ní máa bẹ̀rẹ̀ òdòdó ní wọ́n tẹ̀lé ní kẹta ó yẹ kẹ́lẹ́ tó wọ́n tẹ̀lé wọ́n wọ́n tẹ̀lé níbi àwọn tó ní ló wà lórí lórí òdòdó má tẹ̀lé sílẹ̀ tí wọ́n máa o máa má tẹ̀lé wọ́n tẹ̀lé wọn bá ní yọ́ kó gbogbo wọn wọnú náà wà ọba tí Tí wọ́n bá ti wà nínú sàárè kan, ọlọ́bí àná múrọ̀ nínú àlẹ́ àgbòrò wọ́n wá àti ìjọ. Ọlọ́run wá sí يوم تقوم الساعة أركنوا آل فرعون أشد العذاب ọ̀rọ̀ mi ní pé wọ́n máa mú ìyanu náà wá bá wọn láàárọ̀ àti nírọ̀lẹ́ ó ti máa jẹ́ nínú sàárè ara àwọn àyàtà àwọn àpáwà fi bá tún ìyanu sàárè tó bá di báńkì àwọn ọmọ wa dé wọn àtẹ lọ kó wọn sí ìlú òun náà ìlẹ́tọ́ lágbára tó bá wá lọ kó sínú náà yẹn ìjọ́wọ̀n àtẹ́lẹ̀ ní ìpínlẹ̀ wà wájú wọn tẹ̀lé rẹ̀. Omiọ́wà afá wọn láti ẹgbẹ́ fún ọmọ àwọn ìlú. Omi jẹ́ sábàbìnrin, sábàbìnrin ọlọ́run sílẹ̀. Sọ látara bẹ́ẹ̀ ọlọ́run àwọn ìlú. ọba wa fi ọ̀rọ̀ wọn tawẹ́wàá ọlọ́run fi ọ̀rọ̀ ọmọ kékeré o ó fọ̀rọ̀ ọmọ sí àwẹ̀wà ọlọ́run wa ní àlùmírídù ìfẹ́sẹ̀pẹ̀ àlùmírídù òun náà ní omi tọ́jú wípé téèyàn bá fẹ́ mú mi èèyàn omi téèyàn fẹ́ lọ mú níbi téèyàn fẹ́ lọ mú òun ni wọ́n ń pè ní ọ̀rọ̀ àlùmírídù òun ni pé omi téèyàn fẹ́ lò téèyàn fẹ́ ògbẹ́ngbẹ́yàn ẹ̀dùn ògbẹ́ngbẹ́gá ọwọ́ afẹ́ mú mi láti lè bá skwẹ́ǹtì ògbẹ́ rẹ̀ láti lè bá àdé tí ògbẹ́ yẹn ó kú òfin òun ló bẹ́ẹ̀ kí ni ọ òun ló bẹ́ẹ̀ fi mú omi. So

táwọn fẹ́ fi ṣe òògbẹ́ káwá jẹ́ kí ni ó ta àwa wọ ìlú ẹ̀ ìlú wàràdà ní pé ó wọnú wàràdà ní máa ọwọ́ ní omi omi àwa di túmọ̀ fún àwa di kí ni ó àlè mọ́. àwọn tí wọ́n jẹ́ àwọn ará àánú náà lára tọ́lọ́ bá òjẹ́ sí wọn ó ní òògbẹ́ òògbẹ́ wọn ti kí ni ó yọ màá àwọn wà á rò wípé inú wọn náà omi tí omi tí bí ìsà àti omi tí wọ́n bẹ́ mú tí wọ́n tí wọ́n ọmọ burú jù tó jẹ́ omi jù ìyá omi kéjì yóò omi tí ń bẹ nínú ọgbẹ́ ní ọ̀dẹ̀ kan náà tí omi ti bẹ́ẹ̀ dún náà tó a bá sàlàyé ọlọ́sọ náírà ọlọ́ni gẹjú ọmọ mú kí ń bẹ fún wọn nínú náà ọlọ́bìnrin jí ni ó rí omi gbóná òní pàṣẹta ní àpáṣẹ tuntun olórí ìdámàfà lójú lóòrùn Tẹ́bá tí wọ́n mú náà ẹ̀bá ọlọ́ni kẹta máa bí gbóná wọn ní kí ni ó omi gbóná. Tẹ́bá lọ gbẹ́ ogbẹ́ tẹ́bá tí wọ́n fún lómi gbóná mú. Kọ́wọ́ lọ mú omi gbóná. Ọlọ́run wá ní wá ṣùkú عليما وضرع Ọlọ́dún ó fún wọn mú ọdún mú wọn omi gbóná. Omi gbóná ẹ̀wà tí ó lè nílò lọ́jọ́ ìjà ìjọ àwọn àtẹ́lẹ̀kẹ́. Sóbi tó bẹ̀rẹ̀ ògbẹ̀rún. Sóbi tó bẹ̀rẹ̀ ògbẹ̀rún. Àwọn ọdẹ máa gbà. omi tá a rẹ na yìí náà ọ̀rọ̀ àti pizza fi yẹ ká gómìnà ká ẹgbẹ́ ẹni ní mọ orú omi tẹ ẹwọ náà ẹ̀fẹ́ ẹ̀fẹ́ fi ń gbẹ̀yìn ó wẹ̀lẹ̀ kí ni a ọmọ àdàpọ̀ ó ní à omi tẹ ẹwọ náà ẹ̀fẹ́ fi ń tẹ ọ̀ omi tó bu búburú ẹ̀ kára láíláí ojú kò lè ṣe kí ni ọ kò lè rìn àwọn ọ̀nbẹ. tó ìlànà ọlọ́kàrà bẹ́ẹ̀ ọlọ́mọ bá ń sọ ìyà tí ó fi jẹ ìrìnàwò àtàwọn tó tẹ̀lé ọlọ́pàá náà ni ó ọlọ́mọ sọ ìyà ọ̀pá wọn sínú omi ọlọ́pàá sọ̀rọ̀ ìparẹ́ sínú omi ní títí ọkọ̀ tó tó wá parun gbàtà wá parun bọ́rọ̀ wọn tó wá rí ní àìsíyà ọlọ́run pàṣálà ìfò wa. tó tí láǹfààní èyí tí a ṣe nínú ara yìí òun náà rí pé àìjẹ̀dá ó gbogbo tí a bá ṣe láyé bì ọlọ́run bó yọ ọ̀gẹ̀rẹ̀ àríkì àmọ́ tó jẹ́ pé àwọn tí wọ́n bá mùsùlùmí ṣe ẹ̀yẹ láyé alájọ́ àríkì àmọ́ náà rẹ̀ nínú lọ́kẹ̀dẹ̀ rẹ gbogbo ẹ̀sẹ̀ yẹn lọ́wọ́ bó mú ara ẹ̀kọ̀ kan gbogbo ẹ̀sẹ̀ yẹn gbogbo bó ti tẹ̀lẹ̀ láyé yìí ọlọ́wọ́ mú ara ẹ̀kọ̀ tí ó ṣe méjì bẹ́ẹ̀. lọ gbẹgbẹ gbogbo tí wọ́n ṣe yẹn bí wọ́n ṣe láyé yẹn tí wọ́n fi ti gbéra kan mùsùlùmí tí wọ́n fi gbọ́ àwọn mùsùlùmí tí wọ́n fi wẹ́ tí ó ṣẹlẹ̀ sílẹ̀ ọlọ́run tó wáyé ẹ̀ẹ́dẹ́ bá fi ẹ̀yẹ torí ẹ̀ ṣe ọlọ́run máa ṣe ẹ̀yẹ láti kàmá nítorí ìyàtá wọn náà máa ń jẹ ẹ̀rọ gbọ́dọ̀ ní parada ẹ̀ẹ́dẹ́ bá fi ọ sí ẹ̀yẹ wọn náà wọ́n padà inú náà ṣe tó fi ẹgbẹ́ gbogbo tí wọ́n ṣe yìí píkṣọ̀ yẹn tí wọ́n wáyé níjọba ìdàgbẹ́ àmà bí wọ́n ti tẹ̀lé yẹn ọlọ́run ni ẹ̀ẹ́dùn wá lo àwọn títẹ̀lé ẹ̀gángan àwọn àjẹkọ́ sẹlẹ̀ kí wọ́n jọ mi kàbí àwọn sọ̀rọ̀ mi nígbà pé kí wọ́n sáájú àwọn èèyàn àtọwọ́ wọn yóò tẹ yóò ní ìtìmọ̀ wọn lóun náà ó sì máa bá fún wọn bá ọ̀rọ̀ àgbà ló bá fún wọn ọlọ́run àwọn ilé fún tẹ́lẹ̀ ìtọ́nà wọn máa sọ fún wọn nìyẹn. wọn ṣeré wọ́n bí ọ̀rọ̀ ẹ̀ma wọn múná lọ ẹ̀fà omi bẹ́ẹ̀. tó omi tó ọ̀rọ̀ àbámẹ́ tó omi tó ọ̀rọ̀ ọlọ́run ní ọmọ bẹ́ẹ̀. omi tó ọ̀rọ̀ ọlọ́run kọ omi tó ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú omi kọ́ tó ọ̀rọ̀ ọlọ́run. òkà máa lo mọ́ọ́dí láyé mọ̀lọ́rù òkà bá fi ní pé ọ̀rọ̀ bí kàkí àmọ̀ ni wọ́n sọ. yọ́mọ̀ kí á wọ́n ti wà mẹ́rin lọ́gbọ́n pé وأتبعوا في هذه لعنة ويوم القيامة Ọlọ́run ní wà ó ti dé mú fi ààbí ìlànà. Nǹkan alákọ̀ọ́kọ́ tó ṣẹlẹ̀ sí àwọn èèyàn Fẹ̀ráùlù. Fẹ̀ráùlù àtàwọn ènìyàn àti lánà méjì lọ́sẹ̀ méjì so lánà alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ́n parí sórí ikú fúru ẹ bá lè ti parí sórí ikú fúru lánà tí ó sì lè jíjẹ òun náà ni wọ́n máa bá kiri wọn tí wọ́n máa bá wọn ẹ̀bí lánà méjì náà sọ́lẹ̀ ẹ̀bí ó mà ní kìyà á sí lánà dáadáa lọ́rọ̀dẹ̀rù ẹgbẹ́ àwọn afáwà ìrìnà ìsìnà wọ́n ni láàrín àdúyà orípe ọlọ́run ọba ó ní wọ́n tẹ̀lú sí lórí ó bírú sí wọn ní àbújú ọlọ́run tẹ̀lé wọn sọ ọlọ́run àti láàrín tẹ̀lé wọn láàrín ẹ̀wọ̀n tẹ̀lé lẹ́bàá ti kú sórí kúkú láàrín wọn ìjọba àtẹ̀lẹ̀ tíjọ́ gbé dàkì àmà lánà tíjọ́ gbé dàkì àmà pẹ̀lú àwọn ọdún náà lọ ló tún wájú kí ló tún wá sílẹ̀ pẹ̀lú bá jẹ́ kéèkì lánà méjì lánà káwà òun yóò máa bá lọ ní àyàtúgbà ìdàkíyà tó fi tíjọ́ gbé dé àti láàrin àkejì ìsọ́lọ́ máa ti dájọ́ fún pé máa lọ ọrún náà wà wọ́n ti ń di oòrùn عليه لعنة ويوم القيامة Ọlọ́run ni wọ́n fi kẹ̀lé wọn nígbà tí wọ́n kú sínú oúnjẹ tí a bìí nínú ilé ayé níbí. A rí ìjú ìyá máa Fi a rí àti ìyá. Nínú ilé ayé níbí, wọ́n fi kẹ̀lé wọn láàrín àtàrùn. Yẹ́n ìgbésílẹ̀ sí kí ọlọ́run ọba àbí ìbàtà pé sábà mú ọkàn wá bá òkè tó ń ẹrù ẹ ọkàn bá ló ń gbà lọ wọn fẹ́ kọlífà ẹ̀ nínú wọn lánà tá àbí ìgbésílẹ̀ sí kí ọlọ́run ọba tó tóbi. wàyà ó máa lè fi yá torí ọ̀la bá gbé wàyà ó máa lè kì í yá tó bá fi yọ̀ pé ìgbé àlè kì í yá lágàtàn àríìmàtàn ìbẹ̀dínà míì sí kí ọlọ́run ọba yóò tó wá fẹ̀lẹ̀ sí wọn ẹ̀ṣẹ́ ìjìnlẹ̀ láàrín wá ní láàrín tó tún yá wọ̀nyọ̀ láàrín ọjọ́ ilé wọ́n ti kò gẹ̀ẹ́rẹ̀ látara tí wọ́n kú sórí kú fúrù láyé àti láàrín ọjọ́ ilé wọ́n ti nígbà tó lọ́wọ́ bá bá gbé wọn dìde lórí kúfùrù tí wọ́n wà yẹn náà sọ̀rọ̀ lọ́wọ́ méjèèjì yẹn ọ̀wà wà kò tó gbégbé rẹ̀ alùpùpù ni wọ́n fún wọn máa lọ àyíká tó bú wọn náà sọ àjùmọ̀kò ìdúnyà ẹ bá ti kú sórí kúfùrù tọ́lá fi fi ẹ̀ múlẹ̀ òtún àrọ̀ nílá náà. sọ láàmà fẹ̀rẹ̀ àwọn ọ̀gbọ̀n wà ní ọ̀gbọ̀n àyíká wọn tó látara bẹ́ẹ̀ àwọn alága náà ṣẹ̀bi náà àwọn tá a tó ní ìyẹn náà tá a jẹ́ mùsùlùmí ṣẹ̀bi náà. náà látara bẹ́ẹ̀ ọlọ́run ní bí sára. àdá tààkùn tààkùn mú ní àfà ìdí ni pé ẹ̀yẹ ní ìṣòro láàárín ẹ̀ ọlọ́ba wa sọ ní kí ni ó ẹ̀bùn ni wọ́n ẹ̀bùn ló gbé ilé lọ́rọ̀ rẹ̀ rọ́fàdà ní pé ó fún ìyàn lẹ́bùn ẹgbẹ́ ìgbà rọ́fàdà ní pé bí ó fún ìyàn lẹ́bùn òun ni rọ́fàdà yẹ́rì fúrù ilé lè lápá wa so rí fúrù wá ní wọ́n ayé kí ni ó di ẹjọ́ mọ̀ fúrù ní pé kí ni ó máa ní rọ̀fàdà wù ẹgbẹ́ mi ti bá ó fún ní fídíò tó ó fi tárọ̀ ẹ̀ ó fún ní kiri yẹ mọ̀fún léèrè wá ní mọ̀fún bíi méjì rọ̀fádọ̀ àwọn ṣe á ó fún ní kankan àgbàfún bíi alákọ̀ọ́gọ́ àgbàfún bíi ẹlẹ́ẹ̀kejì àmẹ́ta lọ́dọ̀ sí kiri ó wà fúdù ìta fún yàn fún ní ìta ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó ìta fún yàn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ó àlùkò ọlọ́wà ní wà bí sáàrí fúgbò máa rí fún jíìtì ká fífí ká sọ́mì ilẹ̀ yìí ẹ̀rọ ní pàtí ọmọ ìgbé ọmọ àbúrú rí fúgbò láàrín ẹ̀bùdọ̀jẹ́ wípé ìgbésínà sí kẹ ọlọ́ni òun ni màṣúsù visa rí fúgbò láàrín ìyẹ̀wí rí fúgbò láàrín orí máa súnmọ́ chocolate milk ẹ̀bùn pé ní ẹ̀sìnkẹ́ ọlọ́run ọba táà fún wọn ẹ̀wọ́n ọba ti pè ó pè kan ní wíìlì wíìlì ní ọ̀dọ̀ tí ògbé òfin kí tí ó ẹ̀wọ́n ọba ti wá ọlọ́run ní wà bí káàrí fòjò lè máa ẹ̀bùn dá tó jẹ́ ìjìtàmílọ́rẹ́ kí wọ́n fún àwọn akẹ̀bẹ̀ rí àwọn ìlàáwùn àtàwọn èèyàn rẹ̀ yìí Ọlọ́wọ́ bá ó yá ó sọ àyà 42 irú ayé náà ní ìpìlẹ̀ fún ọlọ́dún ní wá àfìbá náà ohun ní ààbìlì dúníyà láàánà wàyá rómàrì ìyá náà bí gómìnà lè ó fi lóyún ó kó ọwọ́ àfihàn yìí ó fi ṣàlàyé ẹ̀ òní wa ọdún ọ̀sán pé wà ó sì bì wú. ó lọ pé ẹ ti yìí ó tún wá àgbàjá ni pé mo fẹ́ fi ṣàlàyé áyà kan nínú eléyìí ló fẹ́ fi ṣàlàyé kí ni o áyà kan nínú kùrán tọ́lọ́pàá tó ń gbé ní. ọlọ́run ẹgbẹ́ kúlìkọ́ ní ìsà ẹgbẹ́ kọ́lákọ́ lù kù kọ́lákọ́ ọwá ní wá àti bá ọlọ́ni àbíkẹ̀lé wọn tí ábìdì ní ábìdì lọ́wọ́ lókè rẹ̀ tí ọ̀bẹ̀ tí ọ̀rọ̀ ìgbìdì ó ọlọ́wọ́ ó máa lè náà

Kùránì ló ní kí ni ọ̀rọ̀ túnmọ̀ ilé yóò sàmì ilé ilé yóò sàmì yóò fi lè kílẹ̀ ju wa dáadáa. Olọ́kàwà bẹ́ẹ̀ ọlọ́mọba gbogbo nǹkan tí àwọn kìlì rí sí pátá yányá tí wọ́n fọ̀rọ̀ ọlọ́mọba sàwẹ́wà òdọ́rọ̀ máa ń fún wa ọlọ́nà àti ìgbẹ́gẹ́dẹ́ ọ̀tún nígbà tẹ́gbẹ́ nǹkan tó dáa ni ìjọba ẹ̀fẹ́ náà ni ìjọba ẹ̀fẹ́ náà bá fẹ́ ìjọdá lọ́dọ̀ rẹ̀ náà ní ọlọ́wọ́ àpẹẹrẹ ìjọdá fún ẹni tó sì dá ọlọ́pàá bẹ́ẹ̀ kí wọ́n fa nígbà ṣe nínú ara yìí òun náà ní gbé jìnnà sí kí ọlọ́run bá òun bẹ fún kéfì ẹ̀ǹbà tó kú bẹ́ẹ̀ bá fún fídà ọ̀nà àtàwọn èèyàn rẹ̀ ẹ̀ǹbà tó kú sórí kúfúrú lánà lánà ó ti ṣe ó sì ti máa fẹ́ yóò lè lánà ẹlẹ́ẹ̀kejì náà lánà méjì lọ́pàá pọ̀ fún ìrọ̀ ẹni bẹ́ẹ̀ lẹ́wọ̀n àgbà ọlọ́pàá bá ń pè àwọn nǹkan tí ọlọ́run ọba fún àwọn tí ó fi rí ọlọ́run ní orí tuntun láàrín ní kí ni ọ̀rọ̀ ìgbọ́lọ́ máa fún wá sí ẹ̀jẹ̀ òun tó bá rẹ̀ ga nínú àǹfààní gábí tí bẹ́ẹ̀ náà ní wípé olùbíjà kàìlá àbáwọn ní ọ̀gá gbogbo ní nínú a ti sọ tàbí bá bọ̀ wá nínú àwọn ọlọ́run gbogbo ohun tí dáálíkà ní àbá ìfúrọ̀ ọ̀dáríkà tó lọ́wọ́ wà ayélujára tàbí bá bọ̀ láti ní kọmarù ọjọ́ nǹkan tí díẹ̀ ọjọ́ bá jù àǹbá ìlú kúrọ̀ ìdè wọ́n jẹ́ díẹ̀ nínú àwọn information àwọn àlú tí wọ́n ti lọ síwájú rẹ̀ ó jẹ́ díẹ̀ nínú information. ṣùgbọ́n wà àlẹ́mí pé òun kàn ní tààrùkù pẹ̀lú dáríkà dáríkà lọ́wọ́ ìjọba ìgbéyìí gbogbo táa fi sọ síwájú ní bàyàníyà tó jẹ́ àwọn information àwọn tí lọ àwọn ìlú táa fi dárúkọ nàkóso àwọn ọlọ́run là ń sọ́ta rẹ̀ fún ọ ó wà sọ fún alábísọ fún ọ Sókè ẹni ti náà, ìyẹn ni pé gbogbo ń dáa fi sọ wọn ni táwọ ọlọ́run ọba tá a wá ń sọ ìgbà rẹ̀ fún ọ gbogbo tó ti kọjá lọ tó jẹ́ pẹ̀lú ìbàdàn nígbà tó lè gbìyànjú tó jẹ́ information gbogbo àwọn ìlú tí wọ́n ti exist before ọ̀rọ̀ ànábì. ó lè mọ̀ kí a lè mọ̀ nìkan ìdàpẹ́rẹ́ ara kan ìtọ́jẹ́ díẹ̀ tí ẹ̀rọ fẹ́ pa ọ̀yàn ìtọ́jẹ́ díẹ̀ ọ̀rọ̀ lè pa ìta nàìjíríà kan bẹ́ẹ̀ lè àwọn àgbẹ̀ ìgbólóbìlẹ̀ gbogbo ọ̀rọ̀ àwọn olówó àwọn tó ló jẹ́ àwọn olówó ni gbogbo bàbá olówó kí ló contribution rẹ̀ sí nàìjíríà <laughs> ìrọ̀lẹ́ ti pẹ́ owó àwọn tó ń tẹ́ ẹ̀dá akọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ti bàbá àtàwọn tó ń dàbí àwọn ẹ̀ táwọn contribution kí ni contribution rẹ̀ táàmù ìjọba ti pẹ́ ọlọ́wọ́ àti ọ̀sọ́ mọ́nà tí ó sì ṣe ọkàn kan bẹ̀ yóò sì yé ní ọ̀rọ̀

ó tún bẹ́ẹ̀ jẹ́ kí àwọn mùmìnì kí wọ́n tún lè gbà wípé ẹ̀sìn yìí ẹ̀sìn tó dúró dáadáa. ó tún ẹjọ́ mọ̀ pé kùránì ní ó òdòdó òṣìṣẹ́ ọ̀bẹ. pépé àwọn náà gbogbo òṣìṣẹ́ tí ọ̀bá yàgá lọ́dọ̀ wọn wọ́n mọ̀ pé ilé ìlọ́gbọ̀n òdòdó wa ìrọ́lọ́wọ́ àwọn. òṣìṣẹ́ máa ra gbọ́ tíntìntì èyí wọ́n mọ̀ ní àwọn ọ̀sán náà tó lọ́tà wa bẹ́ẹ̀ kùránì yìí ọwá láti wá fòdò gbogbo rẹ̀. Ọlọ́run bá ń sọ fún wa nípa pé a ti sọ̀tàn díẹ̀ nínú àwọn fáńjẹ́ àwọn àmójú ọ̀gbọ́n. Ọlọ́run bá wá ní ìlera ìlú ọlọ́run bí i ààrùn nínú àwọn àdìkúrọ̀ tá a sọ̀tàn wọn tá a sọ pa àti pa wọ́n rẹ̀ ní ni ọ wà ní àwọn akúrọ̀ yẹn Àwọn agẹ́gẹ́ àbá wa, wọ́n jọ fún a wípé ọlọ́run ọba gbé, ọlọ́run ọba gbé ọ̀rọ̀ sísọ yẹn ọlọ́run bá wá gbé sí tẹ̀rẹ́ẹ̀nì ipò bíbà fẹ́ bẹ́ẹ̀ dákò bí ọlọ́run bá gbé mẹ́rin ọlọ́run bá gbé bíbà fẹ́ bẹ́ẹ̀ dín èèyàn dákò tí a bá lè yàn dákò nínú oko èèyàn ọ̀nà méjì náà ni oko tó bá ti wù jẹun tó gbé àwọn tó wà mẹ́wọ́n ti ẹ̀zísì àwọn ìkókò èèyàn kọ́ ìmú àwọn gbọ́dọ̀ kí ni ó wọ́n náà rò àwọn tó wọ́n bá tí wọ́n bẹ̀rọ já èyàn àsọ́dá rẹ̀ èyàn àfẹ́ǹtì èyàn gbígbà ìjọba ní ọ̀rọ̀ yẹ àrùn lórí ipa rẹ̀ ìjọba ti gbé sáré lórí ipa rẹ̀ wọ́n àrùn lọ́wọ́ ìjọba ìgbé nínú àwọn àníyẹ èyí tó sì sẹ́kù lórí wa fẹ́gbé wọ́gẹ́gẹ́ nílọ gbé lórí social wa tọ́lọ́ bá ti pa wọn lẹ́yìn. àwọn akẹ́kẹ́ wa bẹ̀rẹ̀ méjì ni wọ́n mọ̀ lórí pamọ́ àwọn àrẹ̀ tó dàbí kí ní orí tá a ti gbé kí wọ́n ti kí ni ọ tí wọ́n wò ní òòrùn pamọ́ ilẹ̀ òdòrí pa èròjọ pé ìlànà ẹgbẹ́ kí ni gbogbo àwọn akẹ́kẹ́ wa bẹ̀rẹ̀ tó ń gbẹ̀rẹ̀ kọ́ ìlú ọlọ́run bá ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti tún gbé bẹ́ẹ̀ àwọn ibì kan wà bẹ́ẹ̀ wọ́n ò lè gbé bẹ́ẹ̀ wọ́n ò lè gbé bẹ́ẹ̀ mọ́ lónìí olóòjì àwọn àyẹ̀yẹ́ kan wà lásán ni wọ́n bá wà yìí sálẹ̀ wọ́n ní akẹ́kọ̀ọ́ tó bá fi pa àwọn èèyàn áádùn rẹ̀ akẹ́kọ̀ọ́ yẹn ti tù ú fẹ́ ibi tó wà yẹn àwọn ẹ̀rẹ́ ti àgbẹ̀ bẹ́ẹ̀ adẹ́kùn ti máa fẹ́ fẹ́ bá dé ẹ̀rọ yóò tó máa fẹ́

màkánú fàánù àwọn àgbẹ̀fẹ́ bí mi ò fàánù. Kí láǹfààní dá sí ọ̀dọ̀dẹ̀ àwọn àgbẹ̀ yìí ọlọ́run ọ̀sán ìlú wọn sọ àfi ìpele kíbà kálíbà àwọn ọmọ mi. Agbára ọlọ́run bá ti pa pípọ́ sí nǹkan kù àti nípa wíwú ọmọ tí ọmọ tí kì í sọ. Kùránì ó kó sínú àwọn ìtàn àwọn tó ṣe wípé ìtàn yìí olóró rẹ ti bọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rà á nílò wá kó ọ̀pọ̀lọpọ̀ ètò ìgbà tí ó lóore ìbéèrè lọ́nà. káwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́ number one number two ah, number three number four number one nípa ẹ̀ẹ́dẹ́lé àti àmàfà ǹjẹ́ tí a rí àdúgbò àbí ọ̀rọ̀ àkàtọ̀ lórí ẹ̀kọ́ torí pé ẹni tí ọ̀rẹ́ rẹ̀ tó pàdé méjì bàbá tó wípé tábà gbàwé lókè tábà ti ṣe wọ́n pàdé dandan wípé ìdílé kan ní ẹ̀rọ bóyá pẹ̀lú àfihàn bóyá gbogbo ẹ̀yìn àti màmí ìdílé bàbá kan tó fi gbé. number two. Or you could set up a low Eh? Okay àtọ pé Náà ìbéèrè àkọ́kọ́ òun náà nípa ẹ̀rọ àríyá wọ́n ní ṣé ẹ̀rí kan wà wípé tó bá pa ẹran léyà tó jẹ nínú ẹran léyà bẹ́ẹ̀ ẹ̀rí wà wípé láti kan nínú ẹran léyà ẹni tí ó bá jẹ́ wípé òun ló ní ẹran léyà ó rí pé òun ló jẹ́ òun jẹ láti kan ẹ̀jẹ̀ so àìmọ̀ pé àwọn ń dáhùn lọ sí ilé ọ̀hún ìlera ṣètò àìkọ́rí ìjẹ̀lẹ̀ lórí náà nígbà tó jẹ́ pé ẹran ẹ̀ òun náà ní kábàdìdé pé bíréèkì àwọn tó bá wọn sí bíréèkì so eléyìí ọjọ́ ìkan sí ọwọ́ fi ìgbọ́lẹ̀ ní oṣù ìgbésí náà fèsì nígbà gbé ìkẹta ní kọ́ọ̀sì rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìgbésí náà. àwọn làwa ti ka site pé ni wọ́n jẹ̀ máa àwọn obìnrin dàbí ọ̀nà sọ́ra àwọn lójú wa kàlá gidi lásán ní ọjọ́ wa ti púpọ̀ gbogbo owó lójú yìí. tó ṣẹlẹ̀ ní kí àwọn ọmọ ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ náà máa sábà jẹ súnà wọn náà ní wọn tẹ̀lé. wọ́n ní wàá gbà náà wọ́n ní ìran obìnrin ṣé ó yàtọ̀ tí ọkùnrin kí ìyẹn ní pásítọ̀ tí ó sì lè jù lọ torí pé àwọn àgbèsá ṣàkọsíkú àgbèyà tó obìnrin bákan náà àwùjọ rẹ àti àwọn àti nọ́mbà ọkùnrin àti ìbátan abájọ orí ẹ̀rí òun láti sọ wípé ẹ̀rí tá a rí ló sọ wípé kí ìrùn ìrùn ọkùnrin ó yàtọ̀ so áfíù yẹn ẹgbẹ́ sọ́ọ̀lù kàmáà àìsàn mú ní gbogbo àlejò ń bá wí. ìyẹn ló náà àti ní problem káwọn ọgbà ìwé obìnrin dá lọ́tọ́ ìgbàlẹ́ bí gbọ́dọ̀ lọ tẹ̀lé lọ dátàlàyé ẹ̀ lọ́tọ́. so clear ní ìlà so ìrún wọn yàtọ̀ sí ìràn wọn. ṣùgbọ́n káwọn sọ náà àwọn ṣé à àwọn kọjá àwọn ìwé wọn máa ń fún ìrìn nínú ọ̀tọ̀ yàtọ̀ sí kí ni o ìrànwọ́ tí ìsìláàmù eh, gbé kalẹ̀ àwọn onínáwà mẹ́sì wà níwọ̀ ẹgbẹ́ wọ́n ti lè jù bẹ́ẹ̀ á torí pé wọ́n kì í ka tẹ́sì tí àwọn apáfin ṣàlàyé sí ẹgbẹ́ tí wọ́n jẹ lọ́rìn àti pé wọ́n rí i pé ẹjọ́ bá ti ń ka tẹ́sì ìmọ̀ ní síkìú ní kankan gbàdẹ́ pé ẹni yẹn yọ máa kọjá là wọ́n jẹ́ àrílẹ̀ pé ìmọ̀ nígbà tó yọ máa sọ̀yàn ní ìyọ́ máa sọ pé kí eléyìí òun ilé ènìyàn tó kàwé ní àná àwọn àwò ìgbé náà obìnrin báyìí ni kọ́ ṣiṣẹ́ kìíní kan wọ́n á mú ọ àti ní ẹ̀ sórí ẹ̀ ká sọ wípé owó obìnrin pé ìròwò ni tí ó sì ní ọ̀gá lé ní ohun tó wà sí ẹ̀gbẹ́ àwọn ọ̀gá mi ohun obìnrin ní ọ̀gá pé kí ni ọ̀gá ìròwò ni tó olùkọ́mọ́tò ọ̀gá pẹ̀lú ó ti nígbà sí wọn kàfẹ́ kó kọ́ máa sọ̀rọ̀ ọ̀nà pé títí náà wà nínú ọmọ mi yóò sọ̀rọ̀ nígbà tó bá ṣe pàtàkì yóò ilẹ̀ tó ní bí òun nígbà tó bá fẹ́ ní ọ̀rọ̀ tó bá fẹ́ sọ bẹ̀fẹ́ kò ní lè sọ̀rọ̀ yé kò sí sọ kò ní lè sọ. so yẹn bí i so eh, tí a wá fẹ́ fàyọ náà ní wípé obìnrin náà ní tó fẹ́ kí o irun sí tiẹ̀ nígbà míì ó fẹ́ kí o sókè báwa ti máa ń kí o sókè tó bá wà níbi títí náà wà kò ní sọ sókè rárá ọ̀rọ̀ ló ṣe gbé lọ ló ṣe jẹ ìyàfẹ́lẹ́ ọ̀gẹ́rẹ́ ara wípé ọ̀hún situation ara rẹ̀ ló máa ń yàrá rẹ̀ sábẹ́lẹ́ ọkọ̀ òní máa gbọ́ pé ọgbọ́n síbi ẹ̀yìn wíńdò òun tó wá òun pé màmá yóò fún kí ọ̀hún ní àgbà ìdí <laughs> so láti gbọ́rọ̀ kíra rẹ̀ so so tó lágbẹ́ láti gbé ìwọ̀n ìgbó oníkà sókè ìwọ̀n àpẹ̀kọ́ ìgbẹ́kọ̀ọ́ ọkùnrin ní ìsìn abẹ́gbọ́ àmì ààrẹ ó lè kàfẹ́ pé ìyọ̀lẹ̀ máa gbọ́ ní ìgbésí owó ọgbọ́dọ̀ ká débi irú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí kankan míì tó jẹ́ pé ó ní lọ́sí ní kó múra ó yàtọ̀ lọ́sí káwọ̀ múra náà ló rẹ̀ ní múra yẹn náà wa ṣùgbọ́n kò sí kankan ní kó ṣe ó kú ó lè dé ní di a ìdí tí a èyí àwọn seventy two lòkù wọ́n wà lórí ìlú ọ̀nà ìlà wa tí mo bá wà bẹ́ẹ̀ tí mo bá ní kíni o tí mo bá wà bẹ́ẹ̀ àti àwọn gẹ́gẹ́ àwọn sàgbé mi wọ́n fẹ́ mú gbogbo àwọn kíní yẹn kúrò ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ pé àmẹ́bí ni tó bá wà lórí ẹ̀ àìdáhùn sọ bá wà lórí ẹ̀ ọ̀rọ̀ kan ní sẹ́gbẹ́ dábàá nínú àdìsí ṣe àfẹ́sọ̀rọ̀ tó yẹ ká máa gbà wọ́n káká pè lọ àrà ṣe dábàá tún nínú àdìsí gangan náà ṣe tí a bá sọ pé àwọn yẹn nìkan ni wọ́n wà nìkan náà kì í sọ̀rọ̀ ká ní tako ní. ẹ ọ̀dọ́ ní tako tí wọ́n fẹ́ tako pé ìdáná bí wà lórí ẹ̀ àtàwọn sábà ní. ẹ̀yà ń gbé pé ẹ̀yà ń gbé pé yóò fẹ́ tako pé ìdáná bí wà lórí

tó wọ́n lè sọ pé àwọn tó fi tú ọ̀tọ̀ làwọn yẹn ní àwọn ẹgbà ìgbé gbogbo wá inú rẹ̀ ní ju àkọ̀lẹ́ni ọ̀gá tí ó lè gé ní ọrùn tó àwọn bí àwọn ìjàmbá tí a lò lẹ́ni kankan nù wọn lọ́jọ́ pé ti ní ọ̀rìn yìí náà lọ́dọ̀ sí wọn tó fi dá ọmọ akẹgbẹ́ inú gíní ọ̀rùn náà

wọ́n ti jẹ́ mùsùlùmí so wọ́n àdáka bẹ̀ ṣíra ti la ẹlòmí nù ọ̀rọ̀ ọ̀sọ̀ pé mo forí jìn ọ́ lórí mi àjọ ẹlòmí wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ ẹni ló fi ara ẹ̀ jẹ́ ló tó mú kéyìn òsùn lẹ́yìn ìrọ̀ òtútàdì sí kankan tó tako pé kéèyàn ó sùn lẹ́yìn ọ̀rọ̀ àṣọ̀bá kò sásìkò sí àsìkò kan tó ní kéèyàn ọmọ sùn tó ní pé kí ni ọ̀rẹ́ àti ààrẹ ọ̀rọ̀ wáyá tó ń bá fún ọ ẹ̀sùn àti ọdún kó ọmọ sùn kó ọdún bẹ́ẹ̀ sùn báyìí pé àsìkò tó lè sùn yẹn tó kí ni gbé orúnkún ọ ọ lọ sùn náà ni lọ́kàn ní pé káyọ̀dé jí láàárọ̀ lọ sí ìgbà òré ń bẹ́ẹ̀ tó wọ́dọ́ ẹgbẹ́ òfin ní ọmọ kan lọ́bẹ̀ yẹn bí látàdá ọ̀há níṣù kò tẹ́kùnkùn kẹ tó wà fún mi ènìyàn bí wọ́n ní àsìkò báyìí àsìkò báyìí wọ́n ní àsìkò báyìí o wọ́n ti kí ni o ọ̀yà kò tẹ́kùnkùn náà ló kọ́ mọ́sùn so àsìkò dáa ní jọ pé kò mọ́sùn káàkiri sọ pé akẹlẹ kírèsì ẹwà pé àsìkò yìí ó máa ń sùn gbà wọn òun náà ní wípé àsìkò òun ti fẹ́ lọ ọwọ́ àpò ìdájọ́ ó tẹ̀sán báyìí nìyí. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí àkẹ́ kíkẹ́ àwa náà kí òtí àmì dìrà máa kí tó súnmọ́ pé kí wọ́n máa fi sàlàyé àwọn ọ̀dọ́ ìlú ẹ̀rí bọ́ọ̀lù àṣeyọkù wa ìlú ẹ̀rí sábò mọ̀sáré wa gbogbo àwọn tí à ń yí òun lọ ní àtàlẹ̀ haúsá àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan síbẹ̀ àwọn ẹ̀rí haúsá ló ti wá òun sí alága tó wọ́n pé àwọn kí ni àwọn kọ́ sílẹ̀ yìí tó látara bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ yìí tó pọ̀rọ̀ tó fi dìbò yẹn àwọn ọ̀rọ̀ yẹn tó fi dìbò ọ̀rọ̀ àwọn tí àti àwọn ń kà nílé àìkàfí àti twenty five twenty kọ́mí àti gbogbo akínílẹ̀ gbogbo àdìsẹ́lẹ̀ àwọn àdìsẹ́ ọ̀rọ̀ pọ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n bàbá àwọn ní bíbẹ́ wọn kọ́ lébi lágbára wọ́n yẹ kí ni ọ ó sì ń kà ó náà fi ṣe ká máa kà so ìdájọ́ àrẹ́gbẹ́ àìmọye nǹkan àwọn afáàkọ̀ọ̀kan tí wọ́n kéwú tí wọ́n wà lórí ìdílé kan irú bí sábù màtá ní ìfìyà lórí ẹbá dé ní àwọn arìnrìn rẹ̀ tó ní ka ìyá kaná ní sábà ẹgbòjú lókè ẹgbẹ́ tó ní ka àdìgbòjú wálẹ̀ níbi ìran káàkiri ní ẹgbẹ́ àwọn òkè nínú kọ́lọ́ wọn gba ojú ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ tó àwọn yẹn náà wọ́n tàpẹ̀ láti dì kan ni wọ́n wá kọ́ lẹ́lẹ̀ wọ́n bẹ́ẹ̀ fi sáwọn yẹn àwọn kan rí pé ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ àwọn nígbà náà nìyẹn wọ́n tẹ̀lé sáwọn yàrá àbàmọ́ kọ́ rẹ̀ yẹ yorùbá bí máa dé ọ̀rọ̀ wọn pé ọ̀pọ̀lọpọ̀ mistake ń wà nínú àwọn kìíní ìlú ẹ̀ ní àwọn tí àtàwọn ká yẹ àwọn ọ̀jẹ̀ tó kílẹ̀ tó lórí náà tó ní tó dáa yìí náà ní pé ẹ bá fẹ́ ka tí a tó fẹ́ bẹ̀rẹ̀ tí a lọ gbé kò kọ́ ni wọ́n máa kà sí ṣe ẹ̀ fún wọn ọ̀nà gbogbo àdìsọ́ wà ní ọ̀nà gbogbo àdìsọ́ lálàáfíà ìtumọ̀ yẹn ọ̀pàdé títú gbogbo gẹ́gẹ́ ẹ̀fẹ́ gbogbo ẹ̀rọ ọ̀pàdé ibẹ̀ ọ̀pàdé ẹ̀rọ títú ọ̀pàdé ayọ̀ wà ìwọ̀n ìjọba fi sọ mẹ́ẹ̀mẹ́ fẹ́ mọ́ ó ti fi ibi sẹ́yìn mi kéde ó ti sẹ́yìn kékèké tó wà ẹgbẹ́ bùkọ́ sẹ́yìn kékeré ní problem so dáná ẹ̀ẹ́sì ni kí ni ó ẹ̀kọ́ yọ ọmọ àgbàdo so wọ́n ti àlàfẹ́ wọ́n ti àlàfẹ́ torí ìtọ́ra ìṣìgẹ́gẹ́ wà lọ́tọ̀ òun ti mú mẹ́kẹ́rà àti wà lọ́nà ọ̀tọ̀ ìjọba rẹ̀ jẹ́ mọ́ àyàtí ìlórí tí ó ráhùn ìgbé ìta àti sábà yẹn ìgbé wọ́n yọ fíkìrù nú àwọn àti fíkìrù nú àwọn àdìsò lálá àti àwọn yọ jáde wọ́n wá ń sàlàyé ẹ̀ ní gíní olè ọ̀bí gbùlúgbù màrọ́ọ̀tì tẹ́lẹ̀ fún yọ fíkìrù gbogbo dọ́ọ̀mẹ́ tó ìrònímọ̀ oúnjẹ́pìlẹ̀ àká ìrònímọ̀ àká àwọn nǹkan tó ẹgbẹ́ lórí ẹ̀fọ́ ọmọ ìdílé èèyàn tẹ́gbẹ́ àtìdẹ́jọ́ ilé èèyàn ò ní rí gangan tó ẹ̀fọ́ ìrẹ́lẹ̀ ní ó lè bí bí bí ìdẹ́rẹ̀ rẹ̀ fún ìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó bá ní mú ni aná àbọ̀dé bí kì í ṣe yẹn ìgbà tó ń rí wípé àwọn afá aládìsì wọ́n ń sọ fún wọn wípé ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ mú wọn ń tapàdìsì àwọn ọ̀nà mẹ́bọ́ wá ọjà àdìsílẹ́kẹ́ máa wá pẹ́kẹ́ ìdí àdìsílẹ́ wọ́n wá lọ gbogbo àwọn ọmọ lúgà dáadáa wọ́n wá fi lúgà lọ gbé síkìú mẹ́lẹ̀ síkìú wá lè bí ìdí àdìsí kan bẹ̀rẹ̀ pé ó lè bí ìdíjẹ́dẹ́jẹ́ lọ́sí ìdíjẹ́ látara bẹ́ẹ̀ ó tún jẹ́ kí síkìú káàlẹ̀ tó jìnà sí síkìú látara rẹ̀ ó ṣe káyọ̀ tó máa lè máa kàwọn tí a ti fi òwe ìṣẹ́ káwọn tí àwọn tí ó tẹ̀lé máa ń tẹ̀wọ̀n àwọn àwọn tí àyẹ̀ láti lè ṣẹ́ ní rẹ̀ lọ́wọ́ pé ọmọ nípa ní ọmọ nípa mẹ́sì dókítà wa fún ní sí ọwọ́ wo sí dókítà kọ̀ọ̀kan tó àtọ́ ọlọ́gbọ́sà ló wà so àwọn afá àwọn ní gbogbo wọn tó lè gbìyànjú ṣùgbọ́n anáta fẹ́ ka ọ̀rọ̀ wọn níwà kámọ́wé ti ká ìwọ̀n lórí àwọn kan kámọ́wé ti ká ìwọ̀n lórí àwọn kan ẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ lórí ìwé níbi wọ́n dàbí ìrẹ́lọ́ fún ẹ̀mú ìrẹ́lọ́ fún mi ẹ̀yà wà lọ mú bí o bá mú àdúgbò gbèrè àbí ìrẹ́lọ́ tó gbèrè ìgbà àwẹ̀ làkọ̀ gbé àdúgbò gbèrè dáwọn èèyàn sọ rí rẹ̀ gbẹ̀rẹ̀ ẹ̀ wọ́n hàn ṣé bí wọ́n wẹ̀ wọ́n ti yọ wọ́n ní ìsinmi ẹ̀rọ wọn ọ̀rọ̀ pé jáde kí lè da ẹ̀ wọ́n ti sọ́ọ̀fù àwọn ẹni tó ti yẹ lọ ayé tó ti bẹ̀ẹ̀ sí ní ìgbà ó ti wà ń gbà náà ni wọ́n ti ṣe

ó kí ìrùn mẹ́rin tán ó wá dìde lọ sí di ẹ̀lẹ́ karùn-ún. mẹ́rin tèmi ti ṣe àwọn tó bá bá méjì àti ọba ìgbìní àwọn ìrùn tiwọn náà tí wọ́n ka ẹyọ kan tí máa mú yẹn kí mọ́ títí wọn. Ìta gbọ́dọ̀ kan ní wípé àṣẹ tọ́rọ̀ bá pa ọ́ ni wípé kí ìrùn mẹ́rin àtàlùjúwe lọ tó bá júwe àwọn street àtàlùjúwe àwọn akọ́lẹ̀ so ìmọ̀ọ́mù ló ṣe mistake ló kí mẹ́rin o ló jẹ́ pé àwọn tó wà lẹ́yìn ìmọ̀ọ́mù tó wà máa ń pè ní òun ti kí ní máa mú látọ́ ó jókòó bàbá ẹ̀rọ ti lọ pẹ́ máa ti délẹ̀ ẹ̀lọ́ ayọ̀mọ́ yẹn ti máa máa sábà kú tó owó tẹ ọkàn yẹn kí yóò wà tó tó ẹ̀yìn tẹ́ ti kírun pé ẹ̀dùn kẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó tẹ́ ẹ̀mí náà ọ́ kì í káyọ̀ wọ́n ti kí náà ní tẹ́ pé tiẹ̀ fún ṣùgbọ́n gbogbo yín pátá yẹn ẹ̀yìn tí wọ́n mú sọ yẹ ẹ̀ bà fún ìgbàgbọ́ yẹn ọ̀rọ̀ ẹ̀ bà fún ipò wọn bẹ jẹ́ pé méjì ni orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kílẹ̀ méjì ló lé bẹ́ẹ̀ ẹyọkẹ tí wọ́n mú kí ẹrù bí kí ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ àbẹ́yọkẹ ló ní ẹgbẹ́ tó lè fi kí ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tọ́wá kí òun tán bí màá mú ti ṣe yẹ ó ṣe